فإن كل مثبتة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعاذنا الله وإياكم من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó yé ní gbogbo ọpẹ́ adúpẹ́ fún ọlọ́run ọba tó gbogbo ọpẹ́ tọ́ sí adúpẹ́ fún ọlọ́run lórí àwọn ọ̀dàrà rẹ̀ lórí wa adúpẹ́ fún ọlọ́run ọba lórí àwọn àánú rẹ̀ lórí wa adúpẹ́ fún ọlọ́run ọba lórí àwọn orí ọlọ́kan-jọ̀kan ní èdè ṣe fún wa àti àánú rẹ̀ tí ó jára wa nígbà kankan adúpẹ́ fún ọlọ́run ló ṣe lẹ́tọ̀ọ́ láti dúpẹ́ fún ajẹ́ ìtọ́ ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ní nínú ọláńlá rẹ̀ òun nìkan ṣoṣo ló lẹ́tọ̀ọ́ láti máa sìn òun nìkan ṣoṣo lẹ́tọ̀ọ́ láti máa pè òun nìkan ṣoṣo lẹ́lọ́lọ́lọ́mẹ́fà láti dàyà kọ́ àti láti gbẹ́kẹ̀lé lẹ́yìn ẹ̀hún náà ni kò tún sí nǹkan míì tá a lè fi wo nínú ọlá rẹ̀ kò sí nǹkan kan tá a lè fi jọ́ nínú agbára rẹ̀ kò sí tó dàbí rẹ̀ ní ti pàápàá àti ní gíga ajá ìpàdé Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run bá ní òṣìṣẹ́ ọlọ́run ni. a ń bẹ lọ́wọ́ nínú ọlọ́lá rẹ̀ kọ́ bá kàlékò kí àti ìgẹ̀ fún ànẹ́bùwà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àti àwọn alẹ́ ànábì àtàwọn sàhábà ànábì àti gbogbo tó bá tẹ̀lé lánàá àti ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam títí ìjọ ẹ̀sán akíra wa ní kíkí ọlá kíkí ọlá assalamu alaikum ورحمة الله وبركاته ọpẹ́ ọlọ́dọ̀ Ọlọrun. ọpẹ́ gbogbo gbàtí àsìkò ni lára ìjọ ọpẹ́ wa ní kótó kádà ẹni àti yín láti jó orú ìjókòó báyìí láti wà náà tí ó wà nínú náà wọlé láti lè ṣe alápàdétì àti ṣàlékún nínú ìkẹ́kọ̀ọ́ nípa ọlọ́run ìkẹ́kọ̀ọ́ nípa àwọn tó lè sún wa mọ́lọ́run ọba wa àti tó lè ṣokùnfà wíwọ àjẹ́nà wa abẹ́lọ́ba àníkẹ́ọ́lá kó jẹ́ kí irú ìjókòó yìí kó pọ̀ nínú àlámọ̀rẹ́ kọ̀ọ̀kan wa. àlẹ́ mi nǹkan tí a fi ràn wá létí nínú àwọn ìgbésí ayé àwọn ẹni ìṣáájú wa táàmà tara wọn mẹ́kọ̀ọ́ táàmà tara wọn rí ìlànà tó yẹ ká tẹ̀lé gẹ́gẹ́ bí mùsùlùmí kàmàlẹ́yìn ní Muhammad sallallahu alayhi wa sallam tó fẹ́ tẹ̀sìn bọ́lọ̀ ṣe fi hàn nábì tó fẹ́ tẹ̀sìn. bá nẹ́bí ṣe ṣàlàyé ẹ̀ fáwọn sàhábà ó sì fẹ́ jẹ́ kí àlámọ̀rí rẹ̀ kó jọ tàwọn táwọn nẹ́bí sallallahu alaihi wasallam ń kọ́ lẹ́sìn àwọn sálàbù sọ̀rọ̀ rẹ̀ wọ́n ṣe kì í lójú ànábì ànábì sọ pé ẹ̀ máa ń ṣe ọlọ́run gángan mi fọ́ọ̀kọ̀ sábẹ̀ ìtàmà mi fọ́ọ̀kọ̀ sábẹ̀ ìtàmà. òun gangan fún ara rẹ̀ ó jẹ́ àwọn ló ń tẹ̀ wípé wọ́n ṣe é dára kó sì lóun yọnu sí wọn. afẹ́kẹ́ tí wọ́n dàbí àwọn ẹ̀sìn àwọn eléyìí tó bá jẹ́ bẹ́ẹ̀ tòótọ́ a gbọ́dọ̀ kọ́lẹ̀ láti máa kọ́ nípa ìtàgbésí ayé wọn. ọ̀pọ̀lọpọ̀ ọgbà máa ń kọ́ nípa ìtàgbésí ayé àwọn tó jẹ́ ọkùnrin nínú àwọn ẹni ìṣáájú láti wọ́n rẹ́kọ̀ọ́ tó pọ̀ kọ́ nínú ìtọ́gbésí ayé wọn. bá a ti máa àǹfààní tó pọ̀ mú yìí lára àwọn tó jọ́kùnrin àǹfààní ń bẹ tó pọ̀ náà láti mú lára àwọn tó jóbìnrin nínú àwọn ẹni ìṣáájú wa ẹni rèé. ìkan náà àwọn tá a kọ́ ẹ̀kọ́ lára wọn lẹ́nu ó nìkan náà àwọn ẹ̀yà àwa mọ̀ nìyí. hind bíntu abi umayya ló kọ ẹ̀yà yìí. nínú àwọn tó ti gba síláàmù láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nìyẹn. kódà wọ́n wà nínú àwọn tó ṣe ìjẹ́ alákọ̀ọ́kọ́. وتعرش إياي هو أنه تسجل قرآن محمد صلى الله عليه وسلم قال إياي إنا وطوبة بعد خفا إن إسلام من آليكا بملنا ويوان محمد صلى الله عليه وسلم كاسو دارو قرآن رضي الله تعالى عنها وعن الصحابة أجمعين ìyá yìí ó ti lọ́pọ̀ kan rí kótó fáànù nàbí ó bímọ kọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ kótó fáànù náà Muhammad sallallahu alaihi wa sallam kótó wá fáànù náà Muhammad lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ kú. nínú àwọn tó ń sọ́rọ̀ bí sísọ̀kalẹ̀ àwọn ààrẹ àti ìyá rẹ̀ tí a sì fi àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá nínú ẹ̀sìn Islam tàbí sórí ìyá yìí ìtàn àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá yìí ò lè kọjá ká má dárúkọ ìyá tá ń wọn yìí. mo mi lọ ǹjẹ́ ìyá tá ń sọ̀rọ̀ rẹ̀ mo ti wọn lẹ́ẹ̀kan sáré tètè rẹ̀ mí lọ́wọ́. ẹ orúkọ wọn nù orúkọ tó gbajúgbajà náà Ummu Salama barakallahu fikum ìyá Ummu Salama radiyallahu ta'ala anha Ummu Salama òun ìyá wa ta sọ́sọ̀rọ̀ pàwọn lẹ́nu. ìyá yìí فرقه هنا لهند بنت ابي اميه هما بري ابو اميه المخزونيه فرقه بابا وغغغغغ ساكن ابو اميه هوني وريفه ابن المغيره ابن عبد الله ابن عمر ابن مخزوم فرقوا يوالاو شو تابا فرقوا رقوا يا ينفلوا لسي هذا كهية أم السلامة دين دين شريفة بن المغيرة أبي أميه بن عبد الله بن عم بيتا بن عمر بن حزوم حروق وعينو بابا ونجة أبو أمية في حروق ورغنجة وريب أبو المغيرة حروق يا ياي إنجة عاتكة بنت عامر بن ربيعة بن مالك àwọn kan sọ pé rárá ìyá tó bí ìyàwó mùsùlùmá yìí àáfíká bíntú Abdul Mutallib ni àáfíká bíntú Abdul Mutallib ọ̀gátabátà Abdul Mutallib títí bàbá bàbá ànábì wábí náà sọ wọ́n lọ́wọ́ sáà náà ìyá wa tá ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n bí wọn síwájú ìjọra ni twenty nine years before ìjọra ọdún kọkàndínlọ́gbọ̀n wọ́n tó ṣe ìjọra ní Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tara ṣí dáadáa ajọ́ pé nineteen years kọ́nà tó rán ah, sorry ah, sixteen years àbí kọ́nà tó rán ní Muhammad sallallahu alaihi wasallam níṣẹ́ tí wọ́n ti bí ìyàwó Ummu Salama àbí kẹfà ń tẹ náà sùn. naam ah, ìlú Mẹ́kà náà nàbí ìyá yìí sí. ìyá yìí ah, wọ́n bí sí ilé ọlá ilé tó lóko òun ó di ìyá yìí sí ó dàgbà sí ilé àwọn ilé àwọn ilé àwọn ilé tó lóko nínú ọkùnrin yìí nítorí pé bàbá rẹ̀ táǹkó ní kùnrin ìfàbọ̀nì mọ̀rírọ̀ yìí aná wà nínú àwọn aṣáájú àgbààgbà kùnrin yìí nínú àwọn bàbá màkùnrin o kọ́dà nínú orúkọ tí wọ́n mọ àbí tó mọ̀ ráì fún wọ́n mọ̀ fún títọ́ rẹ̀ àti ṣíṣàánú títí títí tó fi fún bàbá yìí ní lákọ́bù zaadu rock zaadu rock ẹ ti máa ń ṣe ètò ìpè àbí ti máa ń provide àwọn preparations àwọn nǹkan tí wọ́n prepare kalẹ̀ fáwọn èèyàn tá bá ń rọ àdóyìn àjò òun ni ó máa káàbù wọn ni ó máa ṣètọ́jú wọn bàbá tó bí ìyá wa Umu Salama so ya yi yin gulus bin abi umayya bintu bintu abi umayya yìí wọ́n dàgbà sí irú family báyìí kìí ṣe mọ̀lẹ́bí tó tálíkà wọ́n ti sáré kìí ṣe mọ̀lẹ́bí tó jà mọ̀ kankan mọ̀lẹ́bí tó lóko tó nípò tó láàyè nínú ọkùnrin yìí nígbò mọ́kà ó lè yára ti sáré wọ́n ti gbèsè ayé wọn bẹ́ẹ̀ lẹ́nu tó dàgbà sí inú ìwòrán tó jẹ́ pé àwọn ọmọ ẹ̀yà wọn àwọn èèyàn ńlá làwọn náà nínú àwọn ọmọ ẹ̀yà yìí sáánì ó wà nù wọn sáánì ibinu abi umayya abi sáánì ìnà àwọn èèyàn máa ń yá eléyìí tó jẹ́ pé ó gba Islam níjọ Fatimaka bákan náà nínú àwọn ọmọ ẹ̀yà wọn ní Abdullahi ibn Abi Umayya tóun náà gba Islam síwájú Fatimaka kọ́dà ó ṣe é jẹ́ra síwájú Fatimaka ìyá ìbákan náà sáà fi mọ̀ pé ilé tó ti wá ilé tí ó lápẹ̀lẹ́ ni ọmọ ọ̀nkù sọ̀hábẹ́ tá a mọ̀ tó gbajúgbajà wọn ni wọ́n kọ́ọ̀lì ìbìlwọ̀lì kọ́ọ̀lì ìbìlwọ̀lì àbí kọ́ọ̀lì ìbìlwọ̀lì èèyàn ńlá ni nínú kúfù àbí kọ́ọ̀lì ìbìlwọ̀lì èèyàn tó hàrà ń tà tó kàmàmà ni nínú Islam àti gbọ́yé nígbà tó wà nù kèfèrí tó ti gbà Islam kò sẹ́ni tí wọ́n porúkọ káálí fún màdí lẹ́ẹ̀mejì létí rẹ̀ kó tó lè ti ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí káálí fún màdí tó wá gba Islam tán khiyarahum fil jahiliyyah khiyarahum fil Islam min al-akhyar ni nínú àwọn ẹ̀ṣẹ̀ èèyàn òun ni Khalid bin Walid wà nígbà tó tó gba Islam nígbà tó tó wá gba Islam tán kọ́ ẹ̀ka nínú ẹ̀ṣẹ̀ tó ní Khalid bin Walid ọmọ ọ̀nkù Khalid bin Walid ni ìyá tá ń sọ̀rọ̀ yìí jẹ́ bákan náà ọmọ ọ̀nkù Abu Jahl àánú òun ìṣá òun tún ni ìyàwó tá à ń sọ̀rọ̀ yìí nínú àwọn ń kú sí bàbá ìyàwó tá à ń sọ̀rọ̀ yìí òun tún ni ta ni àbùjá rẹ̀. kẹ́rì pé kẹ́rà ti ṣe sí àwọn rílétíìsì àwọn ìyá yìí nìsín kẹ́rì pé kìí ṣe mọ̀lẹ́bí gẹ́gẹ́ bẹ̀rẹ̀ mo rò pé yé wa. so eré òjò kò yé wa irúgbìn tí ìyá ìdí dìde ní ká dàgbà sí kọ́dà ìyá wa yìí nínú àwọn ọmọ ẹ̀yà wọn ó ní àmà múni yá sí àmọ́ ìjọba ẹ̀yà tí yìí ṣe rí dọ́ọ̀à ni wọ́n jọ fi kí ni wọ́n jọ mú mú ni àwọn àti ká ni. Ammar ibn Yasir ní ìyá wa tá à ń sọ̀rọ̀ wọ̀nyí Ummu Salama Ummu Salama Hind eh, bintu Abi Umayya wọ́n dàgbà sílùú Maka kódà tí wọ́n dàgbà wọ́n fẹ́ ọkọ wọ́n lọ́kọ pẹ̀lú ah, bó ṣe yẹ kí wọ́n ní láyé ìgbà wọn. orúkọ ọkọ wọn tí gbogbo wa mọ̀ wọn náà ni abu salama abu salama ibn al-asad al-makhzumi abu salama ibn al asad ibn al asad al-makhzumi pẹ̀lú al-makhzumi tàbí ròyìn yáyì àbí òun náà láti ròyìn ọkọ wọn ẹ̀ nítorí pé inú ìrànkan rẹ̀ ti wá. àti inú iná fẹ́rẹ̀ ti kí ni ọ̀nà ti wá bí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò síra wọn náà ni wọ́n fi fẹ́ra wọn. bàbá tá ń sọ̀rọ̀ ìyàbò sálámà yọ̀ ọ̀jọ̀ lọ sára rìn. nínú àwọn ẹni ìṣáájú nínú Islam ni wọ́n jẹ́ àwọn tó gba Islam lọ́wọ́ pẹ̀lẹ́ nígbà tí islam wà lójú iná nígbà tí àwọn kìfìrí ń gbógun ti islam wọ́n ń gbógun ti àná muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbógun ti gbogbo ẹni tó bá tẹ̀lé àná muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti ṣe ìgbìyànjú láti fi òkun sí dáwà àná muhammad sallallahu alayhi wa sallam àsìkò yìí gan-an ni abu salama àti umu salama làwọn méjì gba ìtura wọ́n gba ìsìlámù tó ti tó wá láti ilé tó lápọ̀lé kó fúngun mọ́ wọn kó fúnlẹ̀ mọ́ wọn ilẹ̀ gbóná mọ́ wọn púpọ̀ kó ti gbóná mọ́ àwọn sàábẹ́ tó kù hátà kó fi jẹ́ pé ní wọ́n wà nínú àwọn tó kọ́kọ́ ṣe ìjọra lọ sí abash Ethiopia kẹ̀kọ́ tó bá sọ pé èèyàn wà nínú ẹni tó ṣe ìjọra lọ sí abash ìyẹn sọ fún wa pé ìsìláàmù rẹ̀ kéde ìsìláàmù jìnnàjìnnà ọdún kẹrin ọdún karùn-ún dáhà ní Muhammad sọ̀tún láàrin ọdún kẹta sọ́dún karùn-ún òun ní ìdíra àkọ́kọ́ lọ́sẹ̀ hajj Ethiopia. so eléyìí ṣe ìsìláàmù gbàtọ́fẹ̀ dùn mo fún yé wa ìsìláàmù àfìyàṣe òun ni ìyá yìí ṣe pẹ̀lú ọkọ rẹ̀ Abu Salama radiyallahu ta'ala anhuma wa 'ani as-sahaba ajma'in sí ọwọ́ yìí kọ́dà nínú tàn ilẹ̀ abáṣì ni wọ́n bí sálámà ọmọ wọn yìí tá a fi tó sọ́fí sọ́fí ń pè kú ní àwọn yìí ibẹ̀ ni wọ́n bí sí mo rò pé yé wa nínú àwọn kọ́dà àwọn olùsọ̀kọ̀ tó sọ pé nínú àwọn obìnrin àkọ́kọ́ nítorí pé ìyá ńlá wa Ruqayya ọmọ àná Muhammad sallam wọ́n wà nínú àwọn tí wọ́n ṣe hijira lọ sí abájáwò pẹ̀lú ọ̀gá wa náà ọ̀gá wa Usman ibn Affan gbogbo yé wa àmọ́ ìyá wa Ummu Salama yìí wà nínú ẹ̀mí àkọ́kọ́ nínú obìnrin tó kọ́kọ́ ṣe hijira lọ síbò ọ̀sán abashi ilẹ̀ náà bí sálámẹ́tì sálámẹ́ yìí nìsín ẹ̀dá akátá ìdíjú kìnnìkan tí wọ́n láǹfààní tábà pé Salama Salama, sálámà ọ̀pọ̀lọpọ̀ máa ń rò ó pé obìnrin ni ayé ẹ̀kọ́ ni obìnrin kọ́ ọkùnrin ni sálámà tó ń tẹ́tẹ́ kíkọ rẹ̀ nínú lárúbáwá àbí tí ń la mi àti páàwù mọ̀rùgútọ̀ ni tó fẹ́ dàbí pé bíi pé obìnrin ni bí ìgbà téèyàn kọ sùn lẹ́yìn fà. ní ìgbà tó yẹ kọ Usama ní ìgbà tó yẹ kọ Talha bí òun náà ní Salama gbọdọ̀ fẹ́ bí yẹra o ó yàtọ̀ sí Salama gbọdọ̀ fẹ́ àti sáré fún ọkùnrin ní o tí ńlá mi mú ò ní alifu sálábàtà. Naam. ha ìdá ni wọ́n ti sálámà sí níbo Habash ní Ethiopia Áfíríkà wà yàrí náà nígbà tí wọ́n àwọn mùsùlùmí wà ní ilẹ̀ Habash wọ́n bá gbọ́ pé ilẹ̀ ti rọ̀ mọ́ká ah, ọ̀rọ̀ àwọn ànábì àtàwọn ará mọ́ká ti kí ni ó ti papọ̀ ọ̀rọ̀ wọn ti papọ̀ kò sí wàhálà mọ́ gbogbo àwọn mùsùlùmí ìjábá gbogbo wọn tó jọ wọn bẹ́ẹ̀ gbogbo wọn padà sí mọ́kà nígbà kan wípé ilẹ̀ ti bẹ̀ fún àwọn mùsùlùmí ó kú sára báwọn ẹ̀yà yóò wọ mọ́kà àwọn ti dẹ́nu ọ̀nà kan ni wọ́n gbọ́ pé ọ̀rọ̀ ọmọ rí bá fẹ́ ro àti wrong information ni ibi tá a ti ń bọ̀ jìnnà kò ṣeé tún padà sí mọ́ àbíká wọ̀lú náà ni ó wá kú tá a bá wọ̀ ní bó o ti lè wàhálà ò ṣe ní pọ̀jù wàhálà lọ. oníkàlùkù wa ń wò pé níbo la lè fara mọ́ tí wọ́n ṣì di wa níbi ìyá àwọn àwọn kèfèrí nítorí pé àwọn tó bá ní èèyàn ńláńlá gẹ́gẹ́ bá ẹgbẹ́ pàdé Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn èèyàn tí wọ́n ń wò mọ́ wọn lára ń jọ náà lọ́wọ́ òun náà ni àbùpọ̀lì àbí. so àwọn ìyá yìí náà àwọn náà lọ sí fara tí ìkan nínú sí bàbá yìí náà àbútọ́lì bìí tẹ̀sán bàbá ń tọ̀tàn lẹ́ẹ̀kan tàǹtírèsì nínú ìyá ilẹ̀ kan àtírèsì pé ìyá rẹ̀ àrí wípé bàbá rẹ̀ ní kí ni Abdul Muttalib àbí so bọ́ọ̀lù ti fara sí kó fi jẹ́ pé yóò di wàhálà táwọn ará Mákà tí wọ́n fojú wọn rí sókèdè kù wọ́n ṣe ń lo ìgbésí ayé wọn ni pẹ̀lú anna Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn ará Mákà pẹ̀lú ẹ̀mí yìí láàyè lò àfihàn lónìí kò sí ìpele lọ́la afọkànbalẹ̀ lẹ́nu kò sí ọkànbalẹ̀ lọ́la à ń gbé tiwa pamọ́ lẹ́nu à ń tẹ̀sí wa ń kọ̀rọ̀ lọ́sọ̀la nítorí ìfarani àti ìfìyàjẹ́ àwọn ará mẹ́ka wọ́n fi àjà àwọn tó bá jẹ́ mùsùlùmí. nígbà tó lọ́pàá ní mọ́tò sọ̀rọ̀ àmì láṣẹ láti ṣe ìjìra kò sí èyí tí gbogbo wa mọ̀ sí al-Madinatu al-Munawwara ọlọ́pàá mẹ́rin lọ́sẹ̀ láti ṣe ìjọra ànábì sọ fáwọn àwọn jàmá rẹ̀ àwọn mùsùlùmí gbogbo àwọn sahara pátápátá kíkó ọlọ́run bá àríkà láti pòun láti láti lọ káwọn náà jáde ànábì jáde bàbá wa yìí Abu ìkan nínú àwọn sahaba dáadáa yìí òun náà gbéra pẹ̀lú ìyàwó rẹ̀ báwọn ṣe jẹ́ látẹ̀lá ní Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ah nígbà tí àwọn mọ̀lẹ́bí Ummu Salama gbọ́ pé kí ní jẹ́ bẹ́ẹ̀ ah wàhálà ti ẹnu o àwọn onídé kọ́mọ tí wá tẹ̀lé o ẹ gbọ́ àwọn onídé yìí kí ni àwọn onídé kọ́mọ tí wá tẹ̀lé o. wọ́n dé wọ́n fi gbogbo ọ̀nà gbogbo agbára wọn wọ́n fi dẹ́rù sálámà mọ́lẹ̀ láti má tẹ̀lé àbò sálámà lọ sí Madina àbò sálámà ò ní choice òun nìkan ó gbé ọmọ rẹ̀ sálámà àwọn náà ṣe ìjìra wọ́n lọ síbò wọ́n lọ sí Madina pẹ̀lú anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lẹ́ni tí ń fi ìyá yìí lẹ̀ síbò sí mẹ́ka pàṣẹ ọ̀làgbára. ìyá wa yìí ní bẹ́ẹ̀ mẹ́ka pẹ̀lú ìbànújẹ́ tó ní agbára. ìbẹ́ mẹ́ka pẹ̀lú àwọn ẹran rẹ̀ pẹ̀lú àìsí ní ọkàn. ìbẹ́ mẹ́ka pẹ̀lú àwọn ẹran rẹ̀ lẹ́ni tí wọ́n ń sọ lọ́sùn tí wọ́n ń sọ lọ́sì alẹ́ òde lọ́fẹ̀ẹ́ ṣe ti ń fi gbogbo ọjọ́ sunkún. ìbànújẹ́ ìlágbára lórí ìyàwó yìí mùsùlùmá débi tí àwọn ará ilé rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ rí a tẹ́lẹ̀ ìkọjá tá a lè dè mọ́lẹ̀ o tójú gbogbo ọ̀nà láti fi ìyá yìí lára balẹ̀ pé kò ní í ṣe ìdíra pẹ̀lú àná Muhammad sallallahu alaihi wasallam òun náà sanwó ìyá pẹ̀lú ọkọ rẹ̀. wọ́n wá wò pé ah, nígbà tí wàhálà pọ̀ ọ̀sán látòru ẹkún láàárọ̀ ẹkún lọ́sàn ẹkún lálẹ́ tí àwa ìdá ń sùn wọ́n padà yóò dá tí wọ́n rà òkú lọ́rùn bá fi ìyáwá yìí kò ṣe méní kò ṣe méjì ó fẹ́ni tó fún ṣe é jẹ́ra kò sí Màdínà ó fẹ́ lọ bá olólùfẹ́ rẹ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ó sì fẹ́ lọ bá ọmọ rẹ̀ àti ọkọ rẹ̀ àwọn tí ń ṣe ètùtù ojú rẹ̀ ó má nà Màdínà kan obìnrin nínú gbó lóhun nìkan kò fẹ́ lọ́kàn tí tẹ̀lé kò ní kankan tí ó fi ṣọ́ra rẹ̀ èyí ni ẹ̀kẹ́ òwòye gbogbo ọ̀nà òṣèré ń jẹ́ náà lọ nínú pápá tí ò sẹ́ni kankan tó bá dá àárín òru yìí náà ni lọ́sàn-án onìkan náà ni dídájọ́ onìkan náà ni tábẹ́kù máa ń fẹ́ onìkan náà ni obìnrin tí ó sì lágbára obìnrin tó nílẹ̀ lẹ́dàá àmọ́kàn yára ilé àyẹ́ ìṣàpé ìṣàdé ibi ìhà kó tàfẹ́ parapọ̀ pẹ̀lú olólùfọ̀ rẹ̀ náà ni ọmọdé ọ̀nà mẹ́dínà kan lọ Mọ̀dínà àmọ́ ọlọ́run bá lékè ọlá tí èsì èèyàn tiẹ̀ lẹ̀ níbi tí ń ya ẹtí ń lọ òun ní Usman bin Talha ìkan ní àwọn sàhábà náà ni Usman bin Talha ó pàdé ìyàwó yìí ó bí kìí ṣe kí ló ṣẹlẹ̀ òun ṣe yára bá nẹ́bì ni ní Mọ̀dínà ọkọ̀ rẹ̀ wá ń kọ́ ó ti lọ́ọ̀ ó ti gbọ́mọ lọ kí ló bá tó wọn gbẹ́yìn àwọn èèyàn mi ni wọ́n fi mílẹ̀ ni wọ́n ti báyìí ni wọ́n ti báyìí ni mi ò dé ń tẹ̀lé. kódà kò sí wàhálà Usman bin Talha òun ló wá jẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ń ṣùgbà ìyá yìí ó gbé sórí ẹṣin bí àkúnmí ni ó bá fà á. tí ń dáàbò bò títítítítítítí tó fi tẹ̀lé dẹ́nu ọ̀nà Madina. ìyá ìdè Madina ó pàdé pẹ̀lú ọkọ rẹ̀ ó pàdé pẹ̀lú ọmọ rẹ̀ ó pàdé pẹ̀lú anna Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn olólùfẹ́ mùsùlùmí ó ṣe Islam wọn lọ. ó ń kọ́ ìkọ́lọ́dà anna Muhammad sallallahu alaihi wa sallam ó ń lo gbèsè ẹyẹ fọkànbalẹ̀. léyìí tó yàtọ̀ sí ìgbésẹ̀ ẹ̀tọ́ ti ń lò nígbà tí wọ́n wà ní mọ́kà ìgbésí ayé ìnira ìgbésí ayé àìfarabalẹ̀ àìfẹ̀míbalẹ̀ tẹ̀sán ọlọ́run. ọ̀pọ̀ ọjọ́ mẹ́dínà ní mẹ́dínà yìí òun ni ìyá wa Umu Salama yìí ọmọ mẹ́ta fún ọkọ rẹ̀ abu salama obi rọ obi rimar obi obi zainab pẹ̀lú tààrà tó fi tẹ́lẹ̀ salama so obi rọ obi rimar obi zainab fún ọkọ rẹ̀ yìí nígbà tó di ọdún pẹ̀ta tó ṣe jáde ah, Madina tó di pé àwọn kèfèrí dí ogún wọn náà fẹ́ gbẹ̀sẹ̀ lára àwọn mùsùlùmí nítorí tó ṣẹlẹ̀ ní ogun báyìí. tọ́lá ọba àlekọ́ lágbèjà àwọn mùmíní ó kó àwọn màláìkà ó kó wọn jáde ọ̀ṣẹ́ ìtọ́n tó kó àwọn kèfèrí láyà pẹ̀ tó lójú ogun orí àwọn màláìkà ó gbẹ́sẹ̀ sọ̀rọ̀ ó sá lọ àwọn mùsùlùmí wọ́n ṣe àwọn kèfèrí bí ọtẹ́ ṣe ń sojú tòun ti tó nǹkan wọ́n kéré ló ń kà wọ́n ti kéré ní nǹkan ẹ̀jà sí àwọn mùsùlùmí ẹgbẹ̀rún mẹ́ta sí nǹkan bíi ọgọ́rùn-ún mẹ́ta sí nǹkan bíi ẹgbẹ̀rún three hundred against one thousand Allahu Akbar àmọ́ pẹ̀lú ìkúnlọ́wọ́ ọlọ́run àwọn mùsùlùmí wọ́n ṣe àwọn kèfèrí bí ọtẹ́ ṣe ń sojú eléyìí ló ṣe tó ká àwọn kèfèrí lára ó ká wọn lára wọn àwọn onígbà ó gbé ogun dìde ogun ẹlẹ́ẹ̀kejì Hud gẹ́sọ̀tò Hud gẹ́sọ̀tò Hud ogun tí ìtàn mùsùlùmí ò lè gbàgbé láéláé àdébí sallallahu alaihi wasallam ń fi àwọn mùsùlùmí nǹkan méjì pàtàkì ló ṣẹlẹ̀ ní ogun ìka àkọ́kọ́ ni kí àwọn ọmọ ogun tàbí kókó Mẹdínà àwọn mọ̀nàbì kí ó jẹ́ kí olórí wọn Abdullahi bin eh, Salul ó kó tó fẹ́ tó dàbí mẹ́ta kó lẹ́yìn ọ̀nà Muhammad sallallahu alaihi àbídájì wọ́n dá ọkọ̀ rẹ̀ délé. Allahu akbar àwọn mùsùlùmí wá kú yòròyòrò tòun ti kí ọmọ ogun tá mẹ́rin ń kó lọ pàdé àwọn kẹfẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó ní táwọn kẹfẹ́rí ń kó bọ̀ wọ́n tún wá kó wọ́n tún wá tẹ́lẹ̀ àwọn kan padà pẹ̀lú wa mọ̀nàfíkì ó ju omi tútù sọ́kàn àwọn mùsùlùmí èèyàn ti bá wọn àmọ́ pẹ̀lú ìkúnlọ́wọ́ ọlọ́run ọlọ́run náà àwọn mùsùlùmí lọ́wọ́ anábì fi àwọn kan sí àwọn ààyè kan kí ẹ gbóńbẹ́ ogun bẹ̀rẹ̀ ogun ní agbára àwọn mùsùlùmí rẹ̀ àwọn kèfèrí bọ́ bí ìgbà tí ọ̀ká bá ń rí ẹyẹ bọ́ lórí igi ah! ọwọ́ gba àwọn kèfèrí wọ́n ti bí ẹni bẹ́ẹ̀ sẹ́yìn káìsì wà níbi ìjọ náà lọ́wọ́ ti gba ìsìláàmù ọ̀gá ogun nínú àwọn ẹni tó ní làákàyè àti ọgbọ́n bá a ti ń jẹ ogun ni. àwọn kèfèrí ti bí ẹni tó ń bẹ̀ẹ̀ sẹ́yìn títí àwọn ń sá lọ. àwọn mùsùlùmí tá nàbì sallallahu alaihi wasallam fi sọ ibì kan àwọn wo ni wo pé a ogun ti parí ìdí káwọn náà sáré sí àárín àwọn mùsùlùmí àwọn kan nínú wọn pè wọn sá kíyèsí pé ah, àárín mẹ́ni agbóńbí ni kò ní akó ń bẹ ọ ní a ah, ogun ti parí àti yílẹ̀ gbogbo ta lọ kọ́ ìlú wa níbi gánà náà kò tí ì di mùsùlùmí ó wú ẹ̀yìn ogun ó rí pé ibi táwọn mùsùlùmí ti dúró sí strategic place ni ó ní wọ́n ti kún bẹ́ẹ̀ ó rí ẹyí rí Allahu Akbar wọ́n yí rí wọ́n yí po wọ́n sọ àwọn mùsùlùmí káàárín àwọn kan bẹ wájú àwọn kan bẹ lẹ́yìn àwọn kékeré àwọn ń dàbò wọn Allah Akbar wọ́n dàbò àwọn mùsùlùmí ogun ní agbára ogun ní tọ́pù ojú ogun yìí lọ́pọ̀lọpọ̀ àwọn akíkanjú ọmọlẹ́yìn ní Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ mú wọ́n sí. àbúrò aláwọ̀ gbọ́ bẹ́ẹ̀ lójú ogun yìí ọdún yọ̀gbọ́ tó pọ̀ ẹ̀rọ a ti padà síbi táà lọ. àbúrò aláwọ̀ gbọ́ bẹ́ẹ̀ àmọ́ kò kú sójú ogun yìí àmọ́ gbọ́ bẹ́ẹ̀ púpọ̀ pẹ̀lú làákàyà ti kú Ọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run àti pé ibi tẹ́lọ̀ ti láńlẹ́bí ojà àti dáhùn ìsìlámù ó dé gbọ́dọ̀ mọ́ dé bẹ́ẹ̀ ọ̀lọ́lá dáálí kàtí ìbá sí bẹ́ẹ̀ ìkọlọ̀ ti parí ètò pé dáwà ànábì yóò parí ká ànábì tó lọ ni á pé ànábì kò bá bọ́ọ̀gù yìí lọ́jọ́ náà lọ tọkọtọkọ ti sábà wọ́n lọ lákàyè wọ́n rẹ́síkì àwọn mùsùlùmí wọ́n ságun wọ́n fi kí ni wọ́n ságun nínú àwọn tọ́lọ̀ ní kí wọ́n rí gbé sápò lógun jọ náà lọ tí ò kú sójú ogun òun náà ní Abu Salama àwọn sì gbọgbẹ púpọ̀ ojú ogun yìí Abu Salama kú látara àárẹ̀ ìgbọgbẹ́ yìí òun làbúsá ló ti sábà bíi sábù ìpadà rọ́bì ọlọ́run tààrà ẹ̀ wọ́n á lè sọ́hárà tuntun náà rí kú ó sọ ìyá wa ilẹ̀ tó di òkú gẹ́gẹ́ bí èdè yorùbá ó lòdò pọ̀ ọ̀sán ọ̀gán yorùbá lè ní kọ́ ọ kárí ó lò di òkú ọ̀sán ọ̀gán ó ti da ọmọ ẹlẹ̀ fúnra yìí. tẹ́sí mọ̀ pé àwùjọ mùsùlùmí ń jẹ́ náà lọ àwùjọ tá à ń nẹ́bi tẹ̀lé ń bẹ̀ àwùjọ táwọn Abubakar wà àwùjọ táwọn Umar wà àwùjọ táwọn Usman wà àwùjọ tó lóore gbogbo àwùjọ lọ tí ò sí àwùjọ náà má títàrí kìí àmọ́ òfìdí ìyàwó àríparí ọjà ìdẹ́tìlú wákàtí wọ́n parí oko pàtó wọ́n parí oko wọn Abubakar rọ́dọ̀ lọ́wọ́ sára ẹ̀yìn ọ̀gá wa àgbà ó ṣe kíkúdà ìyá yìí ó báyà yìí sọ̀rọ̀ gbàtọ́nà ti ní kí àbútálá máa lọ yìí máa bọ́ kí wọn náà ká ọmọ́fìdá wà kọ́ wá jẹ́ ìyàwó lọ́dọ̀ mi ha ìyàwó àìní rárá mi ò ṣe ká tó débẹ̀ o nígbà tí bàbá àbúkálá máa ìkú ànábi sallallahu alaihi wasallam ó rẹ́ni sí ìyàwó àìní. ونقول صلى الله إنا لله وإنا إليه راجعون ونقول صلى الله عليه على أمة أجرني في مصيبتي وأخلف لي خيرا منها يعني وجي شيء النبي فوق وستلسلنا أن محمد صلى الله عليه وسلم رواية خلق رواية برعان صلى الله عليه وسلم òun gbà ká nẹ́bí o ẹ̀gbọ́ òun sì wí dá nẹ́bí ni kò wí àmọ́ òun tún wá ń dàrò pé ǹjẹ́ nìkan lè dà tó àbúsálámọ́ lọ́dọ̀ òun mọ́ ẹ̀gbọ́ ǹjẹ́ nìkan lè rí pọ́ǹsì àbúsálámọ́ lọ́dọ̀ òun gbẹ́kẹ̀ ìtumọ̀ tá nẹ́bí ni ó wí ni pé àlà ọmọ àjírí ní fíìmù sí ìbàdàn ọlọ́run sanni lẹ́sàn-án mùsíbà tó fi kàn mí yìí.

ǹjẹ́ a adá sáwọn ìyàwó wa tó báyìí mọ̀rọ̀ká rí mú ǹjẹ́ àwọn adá sí àwọn ìyàwó wa tó lẹ́rù yìí débi tí ọlọ́run nídìí ìjókòó yá àmọ́ tó bá yá nìsín tí wọ́n fi máa wò pé ǹjẹ́ nìkan lè dà tó ọkọ mi mọ́ ó dà sí ni àbí. tí ò bá dá sí i kò ní ronú bá wọn lóun rò pé ah, kéde kan lè dá àtọ kò má báyà mú sára mi àmọ́ òun gbà fáwọn nàbẹ fún mẹtì sọlá òun mọ̀ sí ànábì òní ló ti rí kà á kójú sọ lòun fi wí àdáhùn pé àlà ń àjírí ní bí musibati wa akhlis li khayran minha látara ìròyìn òun ló gbà nígbà tí Abubakar tó kọnu sí ìyá wa tí ò fẹ́ tẹ̀ ó ní ah ẹ̀rọ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ o kiri jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ò lè dúró ní ààyè àbúsálámà wọ́n lọ́tún ṣe sà ọ́tún ṣe sà ọ̀rọ̀ márùn nínú àwọn tó lóore jù lálùmọ̀ yìí wọ́n tún kọjú sí ìyàwó yìí wípé má dá wa jẹ́yàwó lọ́dọ̀ ẹnìkan kọ́mọ sàmójútó rẹ̀ ah ìyàwó àìní rárá o ha láíláí alẹ́ ohun ọ̀rẹ́ owó yìí ọ̀rọ̀pẹ́ owó ọ̀tí ẹ̀tẹ́ ẹ̀ ọ̀rọ̀pẹ́ yé wa. ẹ̀dí kakárẹ́ mú kiri kan dàn. eléyìí jẹ́ kó yé wa pé láwùjọ súnà anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kò yẹ kó jẹ́ pé àwọn tọkọ wọn bá kú wọ́n mọ wà ńlẹ̀ lẹ́ni tí ò ní rẹ́ni tí ó mọ ṣàmójútó wà bẹ́ẹ̀ tí wọ́n hàn ní rẹ́ni tí ó fẹ́ wọn gẹ́gẹ́ bí ọkọ. kò kú rí bẹ́ẹ̀ ẹ̀ àdéhùn tó bá wa lónìí àwọn èèyàn wá ń lo advantage àwọn okó àtàwọn pé àwọn divorcee. pẹ̀sí ọ̀rọ̀ sáǹdì. àwọn èèyàn àwọn subhanallah àwọn ọkùnrin wọn lo advantage wọn kò ní choice kókó fi níbẹ̀ àwọn èèyàn wàá fẹ́ wọn kó wa so wọn jákujáku ìmí wọn wàá wà ń bẹ ní wà ń bẹ pé ẹ eh, pe, kí n sọ pé lè mo yé wa ẹja bẹ̀rù ọlọ́run bẹ̀rù Mm. àwọn sàhábà tá a papò mọ́ra pàǹtẹ̀lé sálàfí ni wá sálàfí ni wá àwọn òṣègbésí ayé tí wọ́n bá wọn àwọn òtírìtì àwọn obìnrin bá wọn wọ́n fẹ́ wọn lè láyé wọn lè rọ̀ṣùlè. kókó ń lo advantage wọn àbí kókó àkéré lówó lọ́wọ́ àgbà àbí àbí kò fẹ́ kò ní choice tẹ́lẹ̀ náà àbí kàdé wàá fẹ́ àyànfọ́ mẹ́rin náà tẹ́lẹ̀ àyànfọ́ márùn-ún tẹ́lẹ̀ náà kó bá rí mi kó mọ́ kí mọ́ dùn fún wa ṣe wọ́n lédèrèdè wọ́n àká bí ẹ bá ń díkẹ́ máa sọ àwọn oríṣiríṣi àwọn nǹkan tẹ́tí ń gbọ́ kọ́lọ́kù sànù wà láwùjọ yìí o ẹlòmí ó tán obìnrin ní kó fẹ́fẹ́ fẹ́fẹ́ fẹ́fẹ́ yóò ṣe bàánú pẹ̀lú rẹ̀ o ilẹ̀ ń ma ilẹ̀ dá Allahu akbar ah ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ṣe ní sáà kára àwọn obìnrin

ايدي اتا اري ارو انا كيف انا وانا قال محمد ها تي باي انا كيف ني ام السلامة وانا قال محمد صلى الله عليه وسلم يا خديجة اقوكو انا كيف يا زودا امي انا كيف يا يلا وعائشة الا تاري يلا لو حفصة طبي حفصة لا ثلاثة عمو يلا وزينب داني زينب بنت خزيمة ألاك ألاك رون ربي سو ألاك يفا كوني ياوا أم السلامي أم السلامة دي تبان صفر رسول الله nígbà tó yẹ ayákùnmọ́lá eléyìí ti eléyìí ti kú àbí káwa sọ pé eléyìí ti kú bùkátà ló ń ti pọ̀ lẹ́yìn ẹlẹ́kejì ó èmi máa ń jowú gọba èmi lówó lára o ó ń sọ kí n bẹ lára rẹ̀ fáànà Muhammad sallallahu alaihi wasallam á jẹ́ pé ẹ̀kọ́ kan tá a tún kọ́ lára ìyàwó àyínú. kí ni ìyẹn bá fẹ́ lọ́kọ kí ìyẹn bá rẹ́ni tó kù fún ìsìn àtọkùnrin àtobìnrin ó dáa ó máa ń dáa púpọ̀ kéèyàn sọ àwọn nǹkan kan tó téèyàn bá ní téèyàn bá mọ̀ lára èèyàn pé kó ṣeé ṣe kẹ́ni yìí bá padà rí àbí tó bá padà mọ̀ kó fẹ́ mú ìkórìíra dání àbí kí èrè sọ ah, Sorry, báyìí báyìí the man too. Koko wa wá máa náà tó fi ṣe kí ni tó fi pèsèǹtì ẹ̀. sódà ẹni ẹ̀ náà ti mà tó wọ́n bá wọ̀ yóò mọ̀ pé yóò wọ̀ àbí tí ò bá ní wọ̀ yóò mọ̀ pé kò ní ni kò ní wọ̀ láti ilẹ̀ kìí ṣe fáàtì wá tẹsẹ̀ bọ́ọ̀dù tán a máa tẹ̀ máa wẹ̀ ìwò àbíkí yẹn á fi àwọn nǹkan tó wà sẹ́ńsítìfù pamọ́ fẹ́ẹ́ sẹ́yìn fẹ́ẹ́ sẹ́yìn lè yóò dá o àkàtà bá wà sẹ́ńsítì làkíyèsí lè fi fọ́ bóyá ìwé rẹ̀ ni bóyá ìwé ọ̀nà tí ó gbà sán ni ọ̀pọ̀ mánà tó fi pìrìsẹ́ǹtì ẹ̀ ní sẹ́ni yóò fi wà àwé ẹ̀ kalẹ̀ tó bá tẹ̀ wá tèmi mo mo rán lábájá sí i mo kàn kán báyìí báyìí nítorí pé ẹlòmíì máa ń kàǹkàn ní ìfò àbí títí máa ń ṣe okùnfà ọ̀pọ̀lọpọ̀ àwọn pẹ̀lú ṣùkà ẹlòmíì ti bímọ tẹ́lẹ̀ rí pé aláìjà ìlú kò sọ ọ́ ẹlòmíì ó ti ní àwọn kankan bóyá tó ti pàṣù rí kò sábúrúkú ara kan rí pérépé ẹ̀ àti ní àwọn páàsì kan tó yẹ pé tí ò fẹ́ kéèyàn máa rìpítì ẹ̀ mọ́ sẹ́nà ó ti rí èyí àbí ẹ̀ bí òkè ti pé gbáàbà ń kọ ni pé anábìsá sáàmù ò fẹ́ ká máa fi ẹ̀ṣẹ̀ fọ́nbù àmọ́ kéèyàn pèsè ẹ̀ lọ́dọ̀ tí èdè pé bóyá ó ń fi ṣe é ìyára àmọ́ kó fèsì lọ́nà tó ṣe pé tí ẹni kejì èèyàn bá padà di kọ́lá rẹ̀ tí ò ní mú ìkórìíra dání tàbí kó wá ba ìgbésí ayé ìjọkọláya kó wá gbàjẹ́ nǹkan tí mùsàlámà ṣe nù. òjíṣẹ́ ọlọ́run ánàkùn lọ owó ikọ́ o ó pọ̀ mí náà mọ́ ara mi a máa gbóná ànábì ni ẹ̀rọ àwọn wípò wípé agbára ọlọ́run ká gbogbo wípé ń kó bọ̀ ànábì ni kó máa bọ̀ pẹ̀lú gbogbo àwọn ọmọ rẹ̀ masha allah lakọ́dí káàlẹ̀ lákòó sí ìrọ̀sórí lẹ́rù fún ọ̀sẹ̀ pàápàá ó dá púpọ̀ náà lé ní fáwọn náà bá fẹ́ àwọn ìyàwó tí wọ́n ti lọ́mọ ìmọ̀ bóyá ọmọ bóyá ọkọ wọn kú ni ìmọ̀ bóyá nǹkan kan ṣẹlẹ̀ ni wọ́n fi kọ̀ọ̀kọ́ lẹ̀ ni ó dá púpọ̀ táwọn náà lágbára ká fẹ́ wọn ká fẹ́ wọn mọ́ ọmọ wọn ni ló fi ń dá àjùnú. láyé tó nà pẹ́nu anabi sallallahu alaihi wasallam ó fẹ́ ìyàwó yìí ìyàwó Ummu Salama. nígbà tí anabi fẹ́ ìyá yìí ìyá yìí padà wá ń pọ̀ bẹ́ẹ̀ wípé áá ọlọ́run náà ṣe ń wo tó ń gbà nẹ́bì bọ́ ò nítorí pé ọlọ́run àdúrà bá nàbí ní kò ń ṣe ń jọ́ kínní àná pé àlàúmá àjírí fi musibati wa akhlifni khayran minha ó ní òun padà wá rí pé alhamdulillah ẹni tó lóore yọ àbú sálámà lọ oníkaní anabuwa muhammad ní gbogbo ọ̀nà kọ́nà ẹ̀ bọ́ ní gbogbo ọ̀nà kọ́nà ṣé ìjà anabi ọlọ́run ní káwé ni àbí ìdúró ṣiṣẹ́ ọlọ́run àbí ìdá alẹ́dà àbí ìdá aléèyàn àbí ìdá ní ìfẹ́sí àbí ìdá ní ìbálò àbí ipò tí ìyá Umu Salama padà wá ní lọ́dọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam àbí ipò tó padà wá ní ìdá nùzúù nínú wàhẹ̀ oníkà padà wá sọ ni àbí ipò tí ìyá Umu Salama padà wá ní láwùjọ àwa mùsùlùmí nítorí pé tó bá jẹ́ pé fúnmù sálámà yìí ò padà jẹ́yàwó ànẹ́bì ni kò ní máa jẹ́yà fáwọn mùsùlùmí lẹ́ni. àbí nítorí pé ọlọ́run ní wà á síwájú kó máa sòrò. àbí gbogbo ìyàwó ànẹ́bì pátápátá àwọn ẹni ìyá wa mùsùlùmí. òun ló fà tó fi jákèjì bàtà ànẹ́bì kú ẹnìkan ò lè fẹ́ ìyàwó ànẹ́bì nínú mùsùlùmí. tó tó mú òun lè yóò ti wá fẹ́ ya rẹ̀ ẹ̀ sì gbọ́ ìjáná jẹ́ fún wa àwọn ìyàwó àná Muhammad sallallahu alayhi wa sallam bọ́tọ̀ wá déyàwó ànábì láyé o náà ni wọ́n jẹ́ kàwá ànábì lálùbẹ̀rẹ̀ inṣàlá inṣàlá kọ́lọ́pọ̀ kàwá kún nù àwọn tí ó sọmọ fún wa lálùbẹ̀rẹ̀ gbogbo alápapọ̀ inṣàlá àmín ìyàwó mùsàlámà ìbátan sí ànábì wọ́n wá jẹ́ ẹni tó nípò ní ìsìlámù ní ìkọ̀kọ̀ gàá wọ́n di ẹni tó ní ipò lọ́dà nílẹ̀ Muhammad sallallahu alaihi wasallam lára tí ó fi tọ́ka wá sí ipò yáyì níjọba ọba Nàjáṣì ó fi ẹ̀bùn ránṣẹ́ sáà nílẹ̀ Muhammad sallallahu alaihi wasallam olùdá nílẹ̀ sọ́lá fún àwọn ìyàwó rẹ̀ kọ̀ọ̀kan ní alimiski wà lọ́pọ̀ mọ̀nkúlà bí nǹkan bíi lọ́fíńdà àti ọ̀ṣọ́ bí ẹgbà àtàbí wá fún wọn lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan èyí tó wá dẹ́kù ọba nàìjà tí wọn náà bá nàìjíríà èyí tó bá fẹ́ kú ẹ bá ń kó fún Ummu Salama Allahu akbar sọ̀kẹ́tẹ́ yorùbá pàtàkì lọ́dún èèyàn tí lè bákan náà. ọmọ ẹ̀yà yìí Zainab rántí lẹ́sẹ̀ tó bàtà ń ka ọmọ tí a yìí rí àbí tó Zainab mọ́ Zainab tó ń jẹ́ ọmọ ẹ̀yà yìí. wọ́n ní dọ́kan anabi sọlọ sọlọ ó wà lọ́dọ̀ ìyàwó mùsàlámà àti fatima àti alhassan àti hussein wọ́n wá bá nàbí ìgbà tó yẹ dé tó wá dì má fáwọn mẹ́tẹ̀ẹ̀ta wá dì má nàbí báyìí. sọ pé alhassan àti pàtẹ́ ìwà wá dé tó wá dì má nàbí báyìí. àdébùwà sọ pé rahmatulah. وبركاته عليكم أهل البيت نعم أنا أفرسان أرمني رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد آية قرآن أنا أفرسان وبركاته تكي الله أنا الله àlàáfíà ọlọ́run orí àjẹjẹ bẹ̀rẹ̀ tó mọ́ bá على النبي هذا alẹ́ ànábì. àtùkọ́ alẹ́ ànábì ما sára mẹ́tì bá bàtà nàbí wí bẹ́ẹ̀ tán ọ̀rọ̀ parí abákàtí Ummu Salama Ummu Salama máa sọ fún ìyá wa táǹtà rẹ̀ ló máa sọ fún àwọn ìwà àbíkẹ́ ètò kí ló dé tó bá sọ fún ìyá wa pé àwọn ọmọ rẹ àkọ́mọmọ rẹ lẹ́dìmọ̀ yìí wọ́n wá ní àwọn ní aráalé rẹ̀ ẹ̀ka wá pé bẹ́ẹ̀ ẹ ti pa wá ti ebi àti Zainabu wà nù adọ̀wà nù yàrá ẹ ti gbà wá sí bakíyàdì. آه النبي صلى الله عليه وسلم ابني أنت وابنتك من أهل البيت أنا من إيهو أطمع أنا نبي هنا قبوي عالي يعني النبي قبوي ما شاء الله لا قوة إلا بالله هي يلا وعيشة رضي الله تعالى عنها أنا صدق على صلاة في القفوة طيب يلا وعيشة ummu salama yìí báyà náà sọ sáà nígbà tí kí ìrun asiri kan báyà náà nígbà tí kí ìrun asiri kan ànábì ó sọra di ọ̀dọ̀ ìyá gbogbo àwọn ìyàwó rẹ̀ lẹ́yìn ọkọ kan lẹ́yìn ọkọ kan káwọn bá ti sáà mọ ìwà ọmọ rẹ kan ní ayọ́jú sí ilé tí ti problem tí ti wà láwọ mo rò pé yé wa ẹni tó bá lọ́rọ̀ àbí nǹkan tó bá níbi tó fẹ́ sọ káwọn tó padà fọ́dọ̀ ẹni tí òun bá kàn. ìyálà wa aisha ni kánìbà bó àná ti máa ń ṣe gbogbo kánìbà káfíń sọ́nù àdábì ilé ẹ̀mọ́ kánìbà ti máa ń bẹ̀rẹ̀ ah sorry ìyálà wa aisha ó ní ọ̀dọ̀ ìyálà wa Ummu Salama àti ti máa ń bẹ̀rẹ̀ kí wàá parí ẹ̀ sọ́dọ̀ òun. Allahu akbar. Ànábì lójoojúmọ́, táwọn bí ọba bẹ̀rẹ̀, ibi ọ̀là àti ti máa ń bẹ̀rẹ̀. Ọ̀dọ̀ wa ثم السلام على النبي òjìlẹ̀ nítorí pé ìyá ńlá wa ọmọ sálámà yìí òun ló dàgbà jù Allahu Akbar òun ló tẹ́kí ni òun ló dàgbà jù náà ìyàwó àná Muhammad sallallahu alayhi wa sallam bákan náà nàbí sọ̀rọ̀ sálọ̀ ká máa gba ìmọ̀ràn ká sì máa gbọ́rọ̀. á fi ma ṣe fi ìfọ̀rọ̀ lọ pẹ̀lú ìyá ńlá wa Ummu Salama taa a bá rántí nínú sùúrù Hudaybiyah níjọ́ tí ànábì sọ nígbà kan ànábì sọ fún àwọn sàhábà pé àwọn wọ̀ Mákà táwọn ará Mákà padà jẹ́ wọlé má láti àìsàn ṣe ń rọ́. àwọn sọ ábà sọ fún àdébí ká àdébí ṣe bí ọlọ́lọ́ nǹkan fún ọkọ àwọ̀ mọ́ká àdébí níbẹ̀ ni ọlọ́run sọ fún mi ká àwọ̀ mọ́ká fẹ́ àmọ́ kò sọ pé ìjọba ìlú ẹ gbọ́ ó gbogbo tí nǹkan sọ abẹ́lẹ́ mi kókè àwọn ti ní àmúrè pé aláàbò ọ̀sẹ̀ lọ́dún yìí ni pàtàkì kò ló nà lọ́sídà kárọ́ọ̀tì ìta ọlọ́ àbí pa anábì sallallahu alaihi wasallam ó wá sọ fáwọn sàhábà ó ní ẹ̀yin mùmí ní ó kúmù fẹ́ǹṣàrù tó mọ àmì. anábì ní ẹ̀yin mùmí ní ó ẹ ti dé ẹ̀ka ẹran yín ẹ̀ka rí yín tó ti tútù àti ìrẹ̀wẹ̀sì tó bá wọn sàábé wọ́n wá ń lọ sí ọ̀ tó ń fà sí ọ̀ mo rò pé yẹra ó wà rí mẹ́ka wọ̀ ẹ̀bẹ̀ ń kára kìí ṣe pé wọ́n fẹ́ ya pàǹdé Muhammadu sallallahu alaihi wasallam àmọ́ ìrẹ̀wẹ̀sì bá wọn ara wọn ò yá lórí wa ń wò pé ah, ìtàn mẹ́bí ni wọ́n ṣe wọ́n ṣe kí ọ́ ká mẹ́bí náà lórí wa wọlé ìyálà wa Ummu Salama òun ló fi tẹ̀lé ànábì lọ́rin àjò ńjọ́ náà níbi wá fọ̀rọ̀ lọ ìyá yìí ẹ̀yin yá wa ẹ̀yin yá wa ọ̀rọ̀ kan yìí ìyá ńlá wa ànábì fọ̀rọ̀ lọ ìyá yìí Ummu Salama tí wọ́n kọ àwọn èèyàn mi láti ẹ̀ wọ́n lọ́jọ́ wọn tí wọ́n dìde ẹ̀rọ tí àyè ń fà ànábì ni wọ́n ànábì tí wọ́n dìde tí ọba ti jáde ìwọ pẹ́ nìkan ìwọ mú ẹran ìwọ dùn ìwọ pẹ́ nìkan nù ẹni tó bá mọ ń bọ́ fárí tó bọ́ fárí kí wọ́n kàn sínú tiẹ̀ máa nábì ṣe jáde ànábì mẹ́ran ànábì pẹ́ran ànábì ní ẹni tí fárí kó ọmọ bá ń fárí gbogbo bá wà nábì oníkàkú náà wà mẹ́ran gbìgbìgbì bá ń pẹ́ran oníkàkú wà ní ẹyà ẹyà ẹyà ẹyà ń fárí èmi náà bá wọn náà fà á tiẹ̀. La ilaha illallah. bí ọlọ́run ṣe ṣe ọ̀nà àbáyọ fáànù àtàwọn mùsùlùmí lò látara ìmọ̀ràn ta ni ụmụ ọmọ sálàmù ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó fi lóbìnrin ń gbà ní ẹ̀mọ́ fi ń dáhùn àbí ìyá ẹ̀ wọn àbí.

ẹ̀yin náà ma máa sọ pé ẹ̀ obìnrin wọn lọ́kọ̀ọ́ inú òpin ara wa ẹ̀yin náà bá mọ̀ máa sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà máa fọ̀rọ̀ lọ́wọ́ tẹ bá rí mi tó jẹ́ sàdánù nú ọ̀rọ̀ wọn ẹ padà rí mi tó wúlò nú wọn àbí ka balance equation káwọn obìnrin mú sí wọn kọ́ dàbí mú káwọn ọkùnrin náà Muhammad. sallallahu alaihi wasallam nítorí pé làkọ̀tì káànà lakum fi rasulillahi uswatun hasana. ẹ̀rí ìyá aláwọ̀ ọmọ sáramẹ̀ yìí lára tí ó sọ fún wọn tí ó sọ fún wa tí ó fi yé wa pé wọ́n ní ipò púpọ̀ nínú ẹ̀sìn Islam nínú ẹ̀sìn Islam wọn. wọ́n ṣe sábà bíi sísọ̀kalẹ̀ àwọn àyà àti nínú Al-Qur'an Al-Karim nínú àwọn àyà yìí ní ká fún alápẹ̀rẹ̀ bíi méjì àbí mẹ́ta mẹ́ afọwà Mujahid fúnmi jábọ̀ ìkan nínú àwọn àgbà afá onítẹ̀sí rẹ̀ ni wọ́n wọ́n ti kú yí náà wọn wípé ìyára ọmọ sálámà níjọ kan kò sọ pé ya Rasulullah ìwé òjíṣẹ́ ọlọ́run táàkùsù rìjàdì àwọn ọkùnrin jagun àwọn ọkùnrin lójú ogun àwọn obìnrin ò lè jagun àwọn ò lè rí kù sẹ́yìn kù kódà àwọn obìnrin tọ́lá tún pínpín gan-an nínú ìdájọ́ lánàá nítorí hàn lánàá nítorí hàn ìdájì lọ́lọ́run tún ní kan fáwọn ogun ẹ̀ẹ̀mọ́ àyíjà fún ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ òun ní ẹni tó bá ronú ìjìnlẹ̀ ni ó mọ̀ sí àyíjà fún o láì kìyàmọ̀ àlàǹfààní ládàjẹ yìí àbí láyé dúkìá wa tá a tún gbà ní ogún òtún jẹ́ kí ni kò tún pé ẹwọ béèrè ẹtí ìbéèrè ọlọ́gbọ́n ni wọ́n nígbà tí ìyá ńlá wa. كل السلامة صعيفا لمحمد صلى الله عليه وسلم هيا واتوك عليه هيا واتوك عليه هيا فرط النساء هيا تفسون ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نتيب مما اكتسبوا وللنساء نتيب مما اكتسبوا débi parí áyà o sórọ́tú àdìlẹ́ta áyà ṣàkìtì. ọlọ́ni ولا تتبنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا واسألوا الله من فضله inna Allaha kana bi kulli shay'in alima ọlọ́ni wà látàkàmẹ́ ní ọmọ afọ́sọ́nà lọ́rí ìbá ọ̀kún àlàbà ọmọ mẹ́rin kan ìtọ́lọ́wọ́ bá àlékè ọlá fi gbé ọlá fápá kan nínú ìjọ apá kan lọ èsì mú ọlọ́run ti gbọ́ láfáwọn ọkùnrin ju ẹ máa rò pé bóyá yìí náà lè àtẹ́ ní irú position tí àwọn ọkùnrin àtẹ̀lé wọn. àmọ́ o lérí gbáàrin nà sí bómi màkàtàbù fọkùnrin bá ṣe iṣẹ́ dáadáa yóò nípìn nínú àwọn nǹkan tó ṣe o àwọn ọkùnrin pẹ̀lú níta ìnà sí bómi màkàtàbù táwọn obìnrin náà bá ṣiṣẹ́ dáadáa àwọn náà nípìn nínú dáadáa táwọn náà ṣe o àmọ́ o west alùlọ́hà ní fọ́dlì ẹ máa tọrọ ọlá ọlọ́run ẹ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlá rẹ̀ inna Allah kana bi kulli shay'in alima ọlọ́run mọ gbogbo kan ọlọ́run ṣe kí ni ọlọ́run mọ gbogbo kan ìyá wa Umm Salama ni wọ́n tẹ́ sábàbí sí àyà yìí tó fi ṣe kí tó fi pàkàlẹ̀. bákan náà nínú àyà tí ọlọ́run tó sọ̀kalẹ̀ látara ìbéèrè. gẹ́gẹ́ bí àfọwọ́ àmì sọ òun ni àyà tó fìlà àzá àbáyà tó àzá àyà 35 أعوذ بالله من الشيطان الرجيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات الصادقين والصادقات الصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما اسمع الله ندعو عن مسلمين أقول عن مسلمين أقول mùmíní ọkùnrin àti mùmíní obìnrin olùdúró déédé lọ́kùnrin àtòwéré lóbìnrin olódodo ọkùnrin àtòwéré obìnrin oníṣòwò ọkùnrin àtòbìnrin rẹpárà ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin àwọn tó máa ń ṣe sàárà lọ́kùnrin àti lóbìnrin olùgbàwẹ̀ lọ́kùnrin àti lóbìnrin wàhálì náà fún ìdáhùn wàhálì náà ọkùnrin tí ń ṣe abẹ́rẹ̀ àtòbìnrin tó ń ṣe abẹ́rẹ̀ ọ̀zákìrọ̀ lákàtí ọ̀zákìrọ̀ àtàwọn ọ̀rẹ́sẹ̀ ọlọ́run púpọ̀ lọ́kùnrin àti lóbìnrin àbájáwọ̀ ọ̀dáhùn márùn fi rọ̀tà wà á jọ̀nà àbí yàn ọlọ́run ti tàdéhùn fún gbogbo wọn àforíjì àtìlọ́dún tóbi ìtumọ̀ ẹni pé ẹ̀tọ́ ń bẹ fún obìnrin bí ṣe ń bẹ fún ọkùnrin èsì tọ́lọ̀ fún ìyàwó sálámẹ́nà látara ìdí nínú àwọn àyà tó tún kàn kalẹ̀ látara ah, sábàbí ọ̀rọ̀ àti ìbéèrè ìyá ńlá wa Umu Salama afọwọ́ amúgbò dìnnà wọ́n gba àdìsí wa lákọ̀dọ̀ Salama gẹ́gẹ́ fún ara rẹ̀ ọmọ Umu Salama afọwọ́ amúgbò dìnnà ó gba lákọ̀dọ̀ Salama ibnu àti Salama anna akọ̀lẹ̀ ó ní ìyá sọ pé ya Rasulullah ó ní wọn òjíṣẹ́ ọlọ́run la nasma Allah zakara nisa fil hijra àti ìgbọ́kọ́lọ̀ ti ẹ̀ dárúkọ àwọn obìnrin relating to ọ̀rọ̀ hijra ẹ̀rọ ọ̀tọ̀ ní ìtọ̀wọ́ tí ọ̀tọ̀ o nípa ọ̀rọ̀ hijra ọlọ́run ti ń sọ̀rọ̀ àwọn ọkùnrin rẹpẹtẹ àti òfin ìgbọ́kọ́lọ̀ ń sọ̀rọ̀ àwọn obìnrin tó nìkan ti papọ̀ mọ́ ọ̀rọ̀ ìjìra kẹ́sì mi pé nínú àwọn tó fi ìnira ṣe ìjìra òun ni taniwa ìyá ọmọ sàlámà yìí tó ó nẹ́sẹ̀sì kó mọ̀ fẹ́ èrú fèrè o àbí kò nẹ́sẹ̀sì ni ó nẹ́sẹ̀sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn obìnrin dáadáa táwọn náà ṣe ìjìra so kọ́dà tìyàwó àyíkú special sọ pé òun nìkan ló dábọ́ gbó tí ó kù la tí ó padà tẹ̀lẹ̀ a ní mọ́tàfẹ́ lọ́pàdà Muhammad sallallahu alaihi wasallam àtúndẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yìí ọlọ́run wá dáa lò pẹ̀lú ayé àti ìdẹ́rẹ́ sọ́kà ara Imran ayé àlẹ́ tíráì ara Imran ayé à ọlọ́run sọ pé. Antonio. 195. 195. صلاة على عمران. 195. فلم استجاب لهم ربه. أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى. فالذين هاجروا وأخرجوا من ديارهم آه، فاستجاب لهم ربهم أني لا اريد عمل عامل منكم من ذكر الاوثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأولوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنكم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحت الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب ọlọ́ni fásitì aláhùn rọ́pùpù ọlọ́run wá dá wọn lóhùn olúwa wá dá wọn lóhùn a ní ìlàhùn dé ìwọ amẹ́lẹ̀ àmìlò mi wípé èmi ò ní rá ẹ̀sán ẹnìkan tó bá ti tẹ́ dáadáa kan láàrin nínú yìí o àbí nínú wa ní ndẹ́kẹ́rí àwọn bóyá ọjọ́kùnrin ni àbójọ́bìnrin ni tẹ́kẹ́fẹ́ sí àwọn òǹtà ọmọdé yìí pé ọlọ́wọ́ dáàbò àwọn obìnrin nípa ọ̀rọ̀ ẹjẹ́ ọ̀nà àrí pẹ̀lú ẹgbẹ́ ti ti wọn ọlọ́ni gbogbo ẹ́fọ́ọ̀tì tó bá ṣe ẹ́fọ́ọ̀tì o àtọkùnrin àtọbìnrin ọlọ́run nídùn wọn ní ládàá rẹ o bàbùkù mìmbà àtàkà kan wọn táwọn apá kan wọn bóyá àwọn àwọn àtọ́rù ni àbáwọn mọ̀hàdìrún ni báwọn ọkùnrin ni àbáwọn obìnrin ni èyí tó wà tó tó jẹ́ńbẹ̀ ọlọ́run ní bẹ̀rẹ̀ ládàá rẹ o ọlọ́run ní rárá iṣẹ́ wọn láre o fàlẹ́dínà ádáàrú ó bàá dàbí kí ah, eléyìí náà sì tún sọ̀rọ̀ pa ìdíra ọlọ́nìkan lẹ́ni iná ha dàrú gbogbo ẹgbẹ́ bá àwọn tó ṣe ìdíra wọ́n kò ìjọ mi di ààyè wọ́n lé wọn jáde kúrò nílé wọn wọ́n ó lò fi tẹ̀lé ìlì wọ́n ní wọ́n lára wọ́n kó ìrọ̀lọ́ lójú ọ̀nà tèmi ọlọ́run wọ́n kọ́ ọ̀dẹ́rù wọ́n tàwọn ológun wọ́n kú ìlú wọ́n pa wọ́n láwọn kàfihàn náà àìní wọ́n sẹ́yìn yáa tiẹ̀ ní sàfúrí jẹ́ ìgbàwọ̀ fún wọn wọ́n bí kálá náà wọ́n jẹ́nà ti jẹ́ pẹ́jìrì ní dákàrà ní hàb ní fún wọn náà jẹ́nà ti àkẹ́rẹ́ mọ̀lẹ́ sọ̀rọ̀ abẹ́rẹ́ sàwárà mi rìn nílá ẹ̀sán ilé ìlàkọ̀dọ̀ ọlọ́run wọn ọlọ́ ìdáwó tó tó sàwàgbé ẹ̀sán tó dà ọ̀dọ̀ ọlọ́run ló wà nínú àwọn olùmọ̀tẹ̀síf tó sọ oríṣiríṣi àwọn àyà tó jẹ́ pé ọlọ́run fi ìyá aláwa ọmọ sálámà yìí ó fi sọ gángan okùnfà ṣíṣẹlẹ̀ àti sọ̀kalẹ̀ àwọn àyàtì yìí ni ẹ rí i pé ta bá ń sọ̀rọ̀ ìyá wa tá à ń sọ̀rọ̀ ẹ rí i pé gbogbo òkèrè ẹ rí i pé gbogbo òkèrè náà ẹ rí i ká dá dúró mẹ́rin ìyá wa yìí wọ́n kọ́ wà pẹ̀lú àná Muhammad sallallahu sallam títí tá a nàbì fi kú ànábì kú ìyá yìí ibi tí ànábì fi wọ́n sí náà wà ibi tí ànábì fi wọ́n sí òun ni wọ́n wà ìyá yìí ó ṣe wá jẹ́ni tí ń lékún ìbádà lẹ́yìn fún ànábì Muhammad ó wà ń lé òkùnkùn ìbádà òṣèlú ìbádà ìgbà táwọn èèyàn wá jẹ́ni tó nípò ńlá nítorí pé àwọn èèyàn mọ ibi àìwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hárà òun ló máa wá lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìyá ńlá wa Ummu Salama ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hárà ó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ dání Ummu Salama nítorí pé ìyá wa Ummu Salama sọ̀rọ̀ rẹ̀ nínú àwọn tó nímọ̀ nínú hadith tá a bá ń sọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n gba hadith lẹ́nu ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó pọ̀ jù ìyáláwa ìnàbà tù ni wọ́n lẹ́yìn ìyáláwa Aisha lẹ́yìn ìyáláwa Aisha Ummu Salama ló tẹ̀lé àdéhùn tí wọ́n gbà wá lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ààrí three hundred and seventy eight nínú àwọn àdéhùn yìí ààrí bíi mẹ́ta ń bẹ̀ ṣẹ́kẹ́ mùsàkàkùn àlẹ́ yìí ààrí mẹ́ta ń bẹ̀ ṣẹ́kẹ́ Bukhari ló gbà wá a rí nínú ẹ̀tẹ́kẹ́ mùsùlùmí ló gbà wá a rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kútù àhàdí nínú àwọn àdìsí tí ìyá ńlá wa fún mùsàlámà tí wọ́n gbà wá. sọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàhábà tí wọ́n ṣe àǹfààní látara ìmọ̀ ìyá yìí bákan náà wọ́n lọ kọ́ fíkì lọ́dọ̀ ìyá ńlá wa fún mùsàlámà. wọ́n ti ń gba àdìsí lọ́dọ̀ fíkì lọ́dọ̀ ìyá àdìsí kan wá tí ó yẹ wa pé wọ́n gba àdìsí kan gba fíkì àdìsí ẹ̀yọ̀ kan náà ni àdìsí nu àdìsí ni fíkì òtún ni àdìsí ni fíkì òtún ni àdìsí ó mùsùlẹ̀ ìyá lọ́wọ́ mùsàlámà àmùsábàkùn àlẹ́ Al-Bukhari wa Muslim wọ́n ní ọmọ sùlẹ́yìn jẹ́ àtìlá nàbí sọ́lọ̀ sọ́lọ̀ wọ́n bá nàbí sọ́lọ̀ sọ́lọ̀ wọ́n sọ pé yá Rasulullah ìwò òjíṣẹ́ ọlọ́run páraka ìta òòrùn ni tóbìnrin bá sùn tó lálàá tóbìnrin bá ṣe kí ni tó sùn tó lálàá ǹjẹ́ òun náà wẹ̀ bí alàlà ìmọ̀ràn àti àlọ́hùn ìdàrọ́ àti ìlànà nítorí bá sùn tó lálàá kí yóò ṣe kí ni tí gbọ̀nà yàn lórí ẹ̀. ó mú sálámọ́lọ́gbà yìí ti ń wá. báyìí náà ti dá lóhùn pé نعم إذا رأت الماء مرغيرة بعني سيوباري أمي رامي sí gbàgbàgbé mùsàlámà ní a sóbìnrin náà máa ń rò mí ni anábì ní a ní wọ́n wá ní títọ́ tó máa wáyé ẹ̀ sì gbọ́ obìnrin náà máa ń máa rí líìsì ni anábì ní a bá wa ní ọmọ tí máa ń jọ ìyá rẹ̀ ó mùsàlámà ló gba àríṣe wa àdínkùn wàfíkùn àbí àdínkì ni ìyáláwá ìyáláwá mùsàlámù ló jẹ́ ká máa àdínkì yìí àbí fíkù tún ni ìpìlẹ̀ ńláńlá nínú kìtàbù sàárọ̀ ni mo rò pé yé wa fọ́kùnrin àti kíni fóbìnrin lára àwọn àhàdí bí ẹ̀ka àwọn obìnrin wa kí wọ́n mọ̀ kí wọ́n hánù àwọn tó fi àdínkì yìí ṣe wá láǹfààní àwọn orin àwọn èèyàn láwa ni àwọn obìnrin bíi tiwọn. Ah, mo rò pé àtẹ̀lé ìlànà àti mọ̀mọ́ àdìsàn tó wọ́n fáàdì tìmọ̀ ká tó mú fún fíkà. àyàn ah, láwa ọmọ ah, sálámà yìí nínú àwọn táwọn gba ẹ̀kọ́ lọ́dọ̀ wọn wọ́n kọ́ ẹ̀kọ́ dàrẹ́ látọ̀dọ̀ olùkọ́ àgbà adébọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ọmọlẹ́yìn ànábì ni wọ́n ara ilé ànábì ni wọ́n ìyàwó ànábì ni wọ́n ìyá àwọn amòmèlé ni wọ́n aṣáájú ni wọ́n ní ìsìláàmù wọn ìsìláàmù ni nínú àwọn tí a ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn dàrẹ́ tì lọ. òun náà ló sọ a bá sọ pé wọ́n wọ́n wọ́n hẹ́ tí wọ́n o wọ́n hẹ́ lórí kíni kódà nínú àwọn ẹ̀kọ́ tí mùsàlámù padà ń kọ́ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wà tó jẹ́ pé látọ̀dọ̀ àbúsàlámù dọ́nà ti kọ̀ dàrẹ́ kí àbúsàlámù tó kú ẹ̀ sì gbọ́n mi yé àwọn ẹ̀kọ́ mi wọ́n fi kí ọ̀dọ̀ àbúsàlámù ló ń fi kí ni wọ́n ti kọ́ ẹ̀kọ́ òun fọ́nù ká àkọ́kọ́ tó ìsìláàmù tí wọ́n ìsìláàmù pè lẹ́yìn àtàwọn àtàbúsàlámù ẹ̀mọ̀ká àbúsàlámù ọkùnrin làwọn àwọn òjòkó tá à ń dẹ́rí ìntàbàbà wọn dẹ̀wọ́ kọ́ ọ́ ọlọ́mọdé àlàmbé léyìí èmi àti ọlọ́mọdé àlàmbé léyìí ọlọ́mọdé ala ìdá àwọn ìyàwó wa lẹ́kọ̀ọ́ rí tó bá jẹ́ ká nàbì lẹ fẹ́ wí ó kọ́ ọ́rùn lẹ́kọ̀ọ́ rẹ̀ àbí tí a bá tún lè fi kúrú kó ń nàbì ni àbúkọ́ àwọn tó kọ́kọ́ fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ fa. nínú àwọn tí ìyàlá ọmọ lọ́dọ̀ wọn. òun ni ìkànnà àwọn ìyá ńlá wa náà lòun náà Fatima bíntu Rasulillah sallallahu alayhi wa sallam wa radiyallahu ta'ala anhu fẹ́ẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ mọ́rin. nínú àwọn ìyá àwọn àwọn tí Ummu Salama tí wọ́n kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ wọn ni àwọn eléyìí. so ìyá yìí di ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa lọ ń béèrè ìbéèrè ní ọ̀dọ̀ wọn. kódà nínú àwọn tó jẹ́ ọmọ tí ó ń ka àrẹ̀kọ́ pé wọ́n kọ́ ẹ̀kọ́ lọ́kọ́ gba rìwáyà wá látọ̀dọ̀ ìyàlá wa Ummu Salama ìyàlá wa Aisha wà bẹ́ẹ̀. bí ìyàlá wa Aisha ti jẹ́ ìmọ̀ tó nínú àwọn tá a ti bùtù ìmọ̀ wọn tí tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn yàrá wọn musa wọn mẹ́ta àti mọ̀ pé àgbà ni wọ́n jẹ́ ayélujára ni ni gba ìmọ̀ lọ́dọ̀ wọn bákan na ọ̀run náà tó ọmọ musalamu gba wọn na Anas bin Malik pẹ̀pẹ́ Anas bin Malik ọmọ ọ̀dọ̀ anábì ni òun gba ìmọ̀ lọ́dọ̀ Ummu òun náà gba ìmọ̀ lọ́dọ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọkọ̀ àbá kọ́dà nínú àwọn tábì rẹ̀ nínú àwọn tábì tó gba ìmọ̀ lọ́dọ̀ ìyàwó mùsàlámà Sa'id ibn Musayyib Sa'id ibn Musayyib àwọn máa ń pè ní Sa'id ibn Musayyab Allahu ta'ala so láwọn tó gba ìmọ̀ lọ́dọ̀ ìyá ńlá wa Ummu Salama nù ìyá ńlá wa Ummu yìí ó di ìmọ̀ ńlá ńlá tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọ́n ti sàfàì lára wọn. ṣé kí àlùmọ̀ ìsìlámù ìpadà sàfàì lára ọ̀pọ̀lọpọ̀ àwọn àhárí pàápàá jùlọ táwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú báàbù ìbàdà báàbù tọ̀hárọ̀ ló pọ̀ jù nínú àwọn àhárí tí ìyàlá wa fún mùsàlámù tó gbà wá. bákan náà ní ìparí ìyàlá wa mùsàlámù yìí wọ́n kú ní ọdún sixty one ìjìrá ìgbà náà wọ́n kọ̀tọ̀kọ̀tọ̀ wọ́n ní fifty nine wọ́n kú àwọn mi sọ pé ọdún sixty lẹ́yìn ìjìrá àwọn mi pé ọdún sixty two lẹ́yìn ìjìrá ni wọ́n kú ọlọ́ọ̀tà ara ẹlẹ̀mù wọ́n kú ní ọdún sixty one lẹ́yìn ìjìrá fẹ́ ìjìrá ní Muhammad sallallahu alayhi wa sallam ọdún mélòó ni yáa ikú tó kú nù ta ló lè rántí ọmọ ọdún mẹ́lẹ̀ ni wọ́n fẹ́ tó kú <laughs> now ẹ right ẹ correct. Huh? Twenty nine years before Ijiro pẹ̀lú fifty one. mo ti transfer mi fada mo fẹ́ kàánà sí ní twenty nine years before ìjìra ọ wá kú ní one after ìjìra ó jẹ́ ninety years bẹ́ẹ̀ wà nínú àwọn kọ̀tọ̀kọ̀tọ̀ sọ pé àwọn kan sọ pé àwọn náà kú nínú àwọn ìyàwó ànábì àwọn kan arínú kan nínú àwọn sọ wa ó mú ó wà lẹ́nu tó kọ̀ ọ́ náà kú gbẹ̀yìn nínú àwọn ẹ̀rọ wọ̀ tiẹ̀ nínú àwọn ẹ̀wà náà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n kú sí wọ́n kú sí Madina wọ́n ti wọ́n ti bà káyà síbi tí wọ́n ti òkú àwọn mùsùlùmí tí wọ́n kì sí wọ́n kú ní àjùmọ́dá àtàní ní sorry, sorry. Um, ní ọdún ah, ah, sixty one years lẹ́yìn ìjọ abẹ́lẹ́ ọ̀bàdìkọ́lá kó bá a fi àtúbà àtàlékún àforíjì fún ìyá wa Ummu Salama yìí kó sì ṣe àlékún ìyọ́nú àti àlékún dáadáa fún gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ àti gbogbo àwùjọ mùsùlùmí lápapọ̀ àwọn abẹ́rẹ́ òun kó ka ẹ̀dẹ́ àti àtàwọn àtàwọn ìyàwó wa àtàwọn àtàwọn ọmọ wa àtàwọn mọ̀lẹ́bí wa lẹ́ni tó lè kọ́ ẹ̀kọ́ dáadáa tí a rí mú láǹfààní tó pọ̀ lára àwọn sọ̀hábà yìí pápá jùlọ ẹgbẹ́ tó kàn mọ̀kan láàrin ìṣẹ́jú mẹ́ta tó kù yìí ẹgbẹ́ tó kàn mí ní fáìlì ìbéèrè mẹ́tẹ́lẹ̀ ẹgbẹ́ kà ló fẹ́ lu akókó náà náà ẹgbẹ́ kà sáré kàn mọ̀kan síbi tá a dé yìí. E wò ìyá nla wọn mùsàlámà yìí ẹ wo tí bẹ́ẹ̀ ń pa ìmọ̀ ni o ọ̀rọ̀ ń pa kí ni ọ̀rọ̀ ń pa ni o ìjọba mùsùlùmí ẹ àwùjọ wa lè nígbà nke ẹ̀mọ́ tá à ń lọ yóò mọ káyàn lára ìmáàmù kan ìlú sọ wọ́n ní kán bí obìnrin mùsùlùmí kó ra ẹ̀há ó ṣe kí ni kó ra ẹ̀há kó wa ní ẹ̀rí tó sọ pé o ṣe dírẹ́sì báyìí ẹ̀ gbọ́ ni fún wa ní ẹ̀rí tó sọ pé o ṣe kí ni o ṣe dírẹ́sì báyìí kó má lè sọ ọ láì kó dáa kó dáa ẹ̀ gbọ́ kó dáa. abúkà máa ń sọ pé sọ́jà kọkùnrin máa kọ́ ọkùnrin kọkùnrin máa kọ́ obìnrin kọkùnrin máa kọ́ ọkùnrin kọkùnrin máa kọ́ obìnrin pé pé àwọn tó wá já ọ̀gbẹ̀ tí obìnrin là sọ kókó máa kọ́ obìnrin sí. ẹ ẹ máa ń dùn yẹn aláàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa ò wọ́n ní akólítọ̀ tó fún èyí sọ pé kò tó ẹ má sì mí gbọ́ o bí nǹkan kókò sẹ́ni tó lákòólé kan ẹ̀kọ́ lára wọn o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ninety nine percent or ninety eight percent wọn ò lákòólé kan ẹ̀kọ́ ní ìdíjú ọ̀tọ̀ ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ẹ̀kọ́ àwọn èèyàn lè kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ìyá yìí ni umu salama àbí wọ́n lè ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó padà ń sọ. wa nídìí tàbí ṣe ìbára ṣe bá ẹ̀kọ́ yìí ọkọ wọn àtọkọ àkọ́kọ́ àkọ́kọ́ gangan àbí adé Muhammad sallallahu alayhi bóòlù àwọn ti fẹ́ rírú àwọn àǹfààní ẹ̀gbẹ́ lẹ́yìn ọmọ ìdákun ó bá ọkùnrin náà wí ìjà fàyílẹ̀ fún nígbà tí irú olóko rẹ̀ bí kọ́lọ̀ wà ní kọ́lọ́ kó ṣàánú gbogbo wa kó jẹ́ ká mọ pàtàkì tá à ń pèpè sí súnà kókó bàbá ń pèpè sí súnà tí ò bá kẹ́kọ̀ọ́ fún àti ìmọ̀ká tá à ń ṣe o kó ìnànà ààrẹ ìtẹ̀bìrì àdẹ̀rù ìlàlọ́ àlàbàfíra àná ọmọ nìkan bàrà ni sọ fún wọn pé ilé ìlànà mi o. kí n pèpè sójú ọ̀nà tọ́lọ̀ pẹ̀lú ìmọ̀ àti èmi àtàwọn tó bá tẹ̀lé mi kọ́nà àbàlẹ̀ kan kó kàkó yẹn kó lè tẹ̀lé àná mọ̀fẹ́mọ̀ sọ́nà kan àwọn ọlọ́ọ̀lá àti lọ́ọ̀lá وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك. torí pé ó jẹ́ ìyìn bàbá àmì. Náà. kọ̀. ìbéèrè tí bàbá béèrè òun ni wípé ìyẹn kí òun tán láàárọ̀ ọlọ́wọ́ sànú yẹn ó jẹ́ tó ráyè díẹ̀ àbí ó bọ́ sáwọn àsìkò tó lọ́ọ́ lùdé àbójá àwọn àgbàlagbà ọlọ́run fi wọ́n lẹ́mìí balẹ̀ tó ká káàrù tán àtó parí àkáàrù tó gbé alukur'an tó ka ó ka ó ka ó ka ó ka dáadáa ó wá ka tán ní ọlọ́run mọ́tà ìwọlá alukur'an rẹ̀ tí mo kà ọ̀rọ̀ rẹ̀ tí mo kà yìí mẹ́ta bá ń foríjì àwọn omi mẹ́ta bá ń kẹ́ wọn ó dáa púpọ̀ ó dáa púpọ̀ nítorí pé sábà ní má fi ọlá tọrọ má fi ọlá ẹnìkan tọrọ ni àmọ́ èyí lè fi ọlá iṣẹ́ dáadáa téèyàn ṣe nítorí pé àkàrò tó ṣe iṣẹ́ dáadáa ni alukur'an tó kà iṣẹ́ dáadáa ni iṣẹ́ tó wá ṣe tó jẹ́ ṣe dáadáa ló ń ṣe kí ni ní fi ń tọrọ lọ́dọ̀ náà kí èèyàn tẹ̀ wá kọ́kọ́ rántí òbí ẹ̀ lẹ́ni tí èèyàn kọ́kọ́ ṣàdúrà fún áá ọmọ gidi lẹ́nu kọ́nà kó ṣe kárìkọ́ wọn lọ́mọ gidi báwọn. والله تعالى اعلم ilé ìsọ́dọ̀ èyí ni pé sẹ́yìn bá fẹ́ tàdúrà ǹjẹ́ kí ẹ kọ́kọ́ ṣe àdúrà fún àwọn òbí èèyàn ni àbí ẹ kọ́kọ́ ṣe àdúrà fún orí ara rẹ̀ kó wá fi ti àwọn òbí gbẹ̀yìn. Wallahu ta'ala a'lam èmi ò mọ ẹ̀rí kankan tó sọ pé èmi ò mọ ẹ̀rí kankan tó sọ pé òbí nìkan kọ́kọ́ sí ti síwájú àbí òbí nìkan sì sí ẹ̀yìn. ìtẹ́mi mọ̀ òun ni pé tọrọ àdúrà fún òbí rẹ̀. so bóyá ìran kọ́kọ́ sì síwájú ni àbí ìran sì sí ẹ̀yìn lọ́wọ́ tààlà ààlà. àmọ́ bóyá tí ìran bá wò ní bábì wípé èèyàn ka àwọn òbí èèyàn kún èèyàn ti ṣe ìsáhùn lọ́yìn. E ya èyàn ṣe ìka àkàkùn àbí èyàn ju orí ara èèyàn lọ ah, wọ́n kí báàbù yẹn wò ó pé ó kan ti fi àwọn òbí èèyàn síwájú gbégbéyé ọlọ́run tààlà ààbò ìhànkà ìhànbíkì ẹ̀ṣẹ̀ rẹ̀ láìláì àǹtà ó ti pàṣẹ